ilé ọkọ ló ń lọ orí ìmọ̀ mi ẹlẹ́dá àdáàdì àsìn ọ̀dẹ́lé ọkọ ọmọ àwọn ẹgbẹ́ olówó orí mi o olówó orí mi ọkọ mi jòjò ló tẹ mí dà ẹ ṣe mo dúpẹ́ ẹ máa kọrin tábàdọ́dọ̀ yìí mọ́mí ẹ drop everything like it's hot torí gbogbo ọjà. Eh, gbogbo gèlè tẹ́ gbé ẹ máa fi ṣe girama náà ní lágbára ọlọ́run tó ní tí ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ láti bí báyìí lọ ẹ drop gbogbo amọ́ra yẹn ẹ dìde sókè ẹ dìde sókè àìṣe ọmọ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó yá òun ọmọ ọkọrin fún yín pé mọ́mì ó yá ẹ máa sọ̀rọ̀ nǹkan tó da àdúrà ẹ máa fi ẹ múra fún ni òun wá fún yín pé ilé ọkọ yá ilé ọkọ yá tíkẹ́tíkẹ́ ilé ọkọ yá. see all out of thank you so you're gonna turn around now you know what I mean? mọ́mí mi ò tó bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ń tòsí mo ní kó àbí iṣẹ́ fẹ́ ń bíbà yẹn mi àhẹ́mi ò tó bẹ́ẹ̀ iṣẹ́ tèmi kọ́ Okay. ok pé ẹ fẹ́ kọ́ <laughs> alága yìí mo professor lè gbọ́ mi ok just give me your right hand or left hand <laughs> ìyàwó I'm going to hand over you to the professional Professor Alaga Iduro to you know do the rest of the job um, on behalf of the family of Asinu. So mọ́mí ẹ tẹ́wọ́ Ayọ̀kẹ́ Gbárí. Wòró òun bọ̀ ìbímọ gbé jòkìrì mi ò jó lásán. Wòró òun bọ̀ gbémọ gbé jòkìrì mi ò jó lásán. Ẹ wò mọ̀, ẹ bá mi wò látòkè délẹ̀.